الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. wọ́n Amen across Nigeria, but only few are standard. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll their children. Muflihun High Interpol has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Lùfìlìfún high school jẹ́ ilé ẹ̀kọ́ tí mùsèmùsè rẹ̀ ta mùsèmùsè. Ibi ìkákọ́ ìwé bá yanjú bó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́. Èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà. Bẹ́ẹ̀ muslim fún it tó ní ilé kéwú tá a ti ń kọ́ mọ̀lẹ́kọ̀ọ́ lárúbáwá hadith sikin nafu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. For more information and inquiry, reach out to them at Muslim Ifeolodun Idiobi area, Ibadan, or call 0805 261 5 àlékè ọlá àlékún àgbéga máa bá ní ṣe fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kún ètò yìí lọ́wọ́ nínú àwọn òbí àtàwọn mùsùlùmí míì tẹ́ tó fi ń gbóhùn wa ní forty 1443 yìí ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore jàmá àmọ̀dúpẹ́ fún ọlọ́run tọ́lọ́run tó sọ wa di rọ̀mọ́dọ́n ti ọdún yìí láyé àìmọye òjò òun ló ti rọ̀ tílẹ̀ ti fi mọ́ abẹ́lọ́hún gbogbo àwọn tó ti lọ nínú àwọn ọmọ ìyá wa ọlọ́run bá ní fi ọ̀run kẹ́ wọn àwa tá a tún wá wà láyé náà ká lè rí tiẹ̀ ṣe ni ọlọ́run já tún rí tiẹ̀ ṣe wá járí ọ̀nà rẹ láyé àtijọ́ ògbìn alkiyama ọ̀dà àtúntìdé o bí a ṣe máa ń dé sí yín lọ́rùn àwa àti àwọn akẹ́kọ̀ọ́ wa nílé ẹ̀kọ́ mufliwun àjọ máa mú àwọn ètò wa fún yín gẹ́gẹ́ bí ìṣe láti kíkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulrahman animashan tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتكون fún ọmọ náà ní àlùbáríkà àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ọ̀dà ẹ ká tó gbọ́ kíkà láti inú hadith gẹ́gẹ́ bí ìṣesí wa ọ̀kan àwọn wa obìnrin yóò ka lárúbáwá nígbàtí akẹ́kọ̀ọ́ kejì yóò tún ní èdè gẹ̀ẹ́sì Balkis Abdulrazak òun ni yóò ka lárúbáwá fún wa nígbàtí Aisha Ọláoyè tí yóò máa tú sí gẹ̀ẹ́sì bismillah. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam idha jaha Ramadan futihat abwabu janna wa guliqat abwabu nar wa sufidat shayatin rawahu Bukhari wa Muslim. Translation Allah's Messenger may Allah's blessing and peace be upon him, said, When Ramadan approaches, the gates of paradise are opened, the gates of hell are closed, and the devils are changed. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. One, The Hadith enumerate significance of Ramadan. Two, It reveals that gates of paradise are opened, while gates of hell are closed upon the commencement of Ramadan. 3. Devils and wicked demons are changed throughout Ramadan. tó ọlọ́run bá ní fáwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ̀yin arúgbó ọlọ́run bá a ṣe ń wọnú Ramadan a tún ti dé o tá a máa mú ìdánilẹ́kọ̀ọ́ kan ọ̀jọ̀kan wá fúnra wa òru èní ohun tá a máa fi bára wa sọ̀rọ̀ ó lè já sí wípé a tún máa ṣe bá a ṣe máa ń ṣe ìgbà míì ìdánilẹ́kọ̀ọ́ wa yóò jẹ́ apá kan ìgbà míì yóò ní part one yóò ní part two yóò ní part three tàbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bá a ṣe ń wọnú oṣù rọ̀mọ̀dọ́nà yìí kò sí ń tọ́tọ́tọ́ yẹ ká ṣe ju ká mọ ọlá tí ń bẹ fún oṣù alálùbáríkà yìí àti gbígba àwẹ̀ nínú ẹ̀ ìyẹn la ṣe ń sọ wípé fọdlù ṣahari Ramadan wà síyá àmì yìí ọlá tí ń bẹ fún oṣù yìí àtọlá tí ń bẹ fún gbígba àwẹ̀ nínú oṣù yìí ẹ̀yẹ ọlọ́run ọmọ yẹ ká máa dunnú ọ̀rọ̀ wa tó dùnnú ọ̀rọ̀ wa tó ọpẹ́ pọ́lọ́hún tó ní kabẹ̀ láyé tí oṣù tọ́lọ́hún máa yọ ẹ̀ṣẹ̀ dànù oṣù tọ́lọ́hún máa forí jin èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand lójoojúmọ́ bó ṣe wà ní àdìsí tí wọ́n máa bọ́ kàn náà kúrò lọ́rùn wọn oṣù tọ́lọ́hún bá àlékè ọlá tí máa dá oṣù tọ́lọ́hún bá àlékè ọlá tó fẹ́ ká súnmọ́ òun ju oṣù yòókù lọ oṣù tọ́lọ́wọ́ bá lékè ọlá tó fẹ́ ká jìnnà sí ìyapa àṣẹ òun ẹ jẹ́ ká mú láti bí hadith èyí tí àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n kà fún wa àṣẹ pẹ̀lú pé oṣù yìí wọlé ara àwọn ọlá tí ń bẹ ń bẹ ni pé àwọn oore ńláńlá kan ti ṣẹlẹ̀ báyìí tí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí kí ló rí ọ̀hún nínú àdíìsì eléyìí tí mọ́mú wa Bukhari àti Muslim gbà wá anábì ní ìzàjá ramadan abẹ́ẹ̀rí tó sùn ramadan náà bá ti wọlé ni bọ́lọ̀ ń ṣe ni ọ wọlé bá wa láyé yìí kọ́lọ̀ ń kọ́ gbà níjọsìn fún wa kí lọ pírẹ́ṣà alákọ̀ọ́kọ́ tí ó ṣẹlẹ̀ oríire wo lọ́kọ́ ṣe wá fúti hati àbíwá abúlìjàn náà jàmá wọn ò sì lẹ́kùn àlìjàn náà kéde túmọ̀ rẹ̀ àfẹ́yìn ọmọ àlùjàn náà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ àlùjàn náà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wọ àlìjánà ọ̀yà o ẹ máa bọ̀ operation àkọ́kọ́ nu oore ńlá àkọ́kọ́ nìyẹn tí ń bẹ fún oṣù yìí kèé ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì lọ́dún àfẹ́ẹ̀kan kèé ṣẹlẹ̀ nínú muharram kèé ṣẹlẹ̀ nínú sọ́fàr téèdé zulhijja kèé ṣẹlẹ̀ inú ramadan náà nìkan ni ọlọ́run amọ̀dúpẹ́ fún ọ mọ́sàwá járí sí ṣe kí lóore àwọn ẹ̀lẹ̀kùn tó lọ ọ̀nà ọ̀nà ọlọ́run ni ẹ ti pa ẹ̀yin ọmọ ádámọ̀ àfẹ́kẹ́ ẹ wọná o ẹ ń bá tó wá ṣiṣẹ́ iná nú oṣù yìí àsóhun gan lọ wá ìtí ọ̀dà fúnra rẹ̀ òun lọ wá ìyà fúnra rẹ̀ o mo ti bá yín tilẹ̀kùn lé iná báyìí mi ìfẹ́ kẹ́ mi ìfẹ́ kẹ́ ẹ jìyà ẹ mọ̀ wà wùwà tẹ́ ẹ fi wọná o oore ẹlẹ́ẹ̀kejì nìyẹn wàsúfìdá ti ṣàyàpín àmọ́ wá ní èṣù ni èṣù ni ń tàn mí jẹ́ yìí esu ni ọ̀jẹ́ rítọ́ náà ń ṣe ọ̀yá ẹ̀yìn mọ̀lẹ́kà operation bẹ̀rẹ̀ gbogbo àwọn esu àwọn esu bèrèké ọ̀yẹ́ ẹ̀ bá ni gbé wọn tì ọba tó wá ń ó ń fẹ́ ẹnu ni ọ́ ìfẹ́ ẹnu rẹ ọ́ ń dọ̀ láàmú ìfẹ́ ẹnu rẹ kò jí o ṣe tọ́lọ́n ìyẹn jẹ́nu àwọn nǹkan tó máa ń ọba àlekè ọlá kọ́ gbà níjọsìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwa tá a tó wá jẹ́rú sí ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé nínú oṣù rọ̀mọ̀dọ́nà yìí ọ̀ranyàn ni fún gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí jàmọ́ ẹ̀ gbọ́yé dáadáa àní mùsùlùmí ni wá fẹ́ a ti bàlágà alálàáfíà a sì lórí ìrìn àjò uzurun min azari ìkan nínú àwọn excuses àbáwọn reasons tó lè fa kámọ́gbáwẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí wa bóyá bí obìnrin tọ́já sí wípé ó ń tọmọ lọ́wọ́ olóyún àtàwọn nǹkan míì àwọn àwíjàre tó lè fa exempted from fasting táàfì á sọ pé ọlọ́run yọ̀ǹda kí n mọ́ gbá àwẹ̀ báyìí kí n sá padà ọ̀sẹ̀lẹ̀ sí ọ̀ràn yẹn ni ká gbá o ìwọ tó o bá ní mùsùlùmí ni ọ́ oṣù yìí wá bọ́ ọ láyé ọ̀wà gbá àwẹ̀ ń jọ̀sán ọmọ ti sọ ládàá tó pọ̀ nu. No níwájú ọlọ́run ọ̀ranyàn òun ni ká gba ààwẹ̀ Ramadan jàmọ́ ẹ jẹ́ ká gbọ́ ilé ìyé tá a bá ti gbọ́ yé báwọn a fi mọ̀ wípé láàdá ti pọ̀ fún wa níwájú ọlọ́run ọ̀dà ẹ̀yin náà jẹ́ àtúnwò tánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹjẹ́ àwọn tó tún sọ ànábì ń sọ wípé tó bá dijọ́ alkiyama nínú tí ó máa ṣẹlẹ̀ òun nípa àwọn nǹkan kan ó sì pẹ̀ níwájú ọlọ́run nígbà tọ̀rọ̀ ẹ̀dá bá fẹ́ já sínú iná tọ̀rọ̀ èèyàn bá fẹ́ di pé yóò jìyà ara tí ó wà á ṣẹlẹ̀ àwọn nǹkan kan ó wà á dé ara tí ó wà òun ni alukur'an ara tí ó wà òun ni àwẹ̀ tá à ń gbà ṣéwọ tó wà láwẹ̀ tó ń gbà kí ni ọbọ̀ sì pẹ̀ níwájú ọlọ́run ọba àlekè ọlá nínú àdìsí kúdú sí mi èyí tá a fa àwọn àbúrò rẹ̀ rà wa ànábì ń sọ fún wa pọ́lọ̀ ọba àlékè ọlá kọ́lá lọ́wọ́ azawajal kúlù amẹ́lì ibùnà ádámà láwù ìlà síyà gbogbo ṣe ọmọ ádámà òun ló ní àyàfà àwẹ̀ nìkan ọlọ́run náà là ń sìn fún ṣùgbọ́n àwẹ̀ fa iná wúlí èmi ọlọ́run ni mo ní wàhánà àjùsí ibi èmi ni màá dẹ̀ sẹ́ni tó bá ń gbà lẹ́sàn èmi ni mọ̀mẹ́ni tó gbà àwẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba mọ̀mẹ́ni tó gbà àwẹ̀ tí ò mọ̀mẹ́ni tó gba àwẹ̀ tí ò jẹun ṣùgbọ́n tó tún ṣe nǹkan míì tí ò da bí kálukú bá ṣe gba àwẹ̀ tó bọ́ bá ṣe súnmọ́ lọ́n tó náà ládàá rí ó ṣe pọ̀ wà síyáàmù ju nàtún ànábì ni ẹ lọ ọmọ àwẹ̀ tẹ̀ ń wò yẹn ọmọ ń jẹ́ gàgà ìdáàbòbò tí ò ní jẹ́ èèyàn wọná lọ́dọ̀ ọlọ́run àti kúrò níbi aburú a gbọ́ eléyìí iye iye nìkan tó kọ́ tá a bá tún ti lè gbé yé pé àní látara pàǹgbà àwẹ̀ bó ṣe wà nínú hadith anábìrin gbogbo àsìkò ojoojúmọ́ òtọ̀kọ́ mínà náà wàdálíkà fi kúlì láìlà gbogbo òrujọ ojúmọ́ nínú ààwẹ̀ àwọn èèyàn tó pọ̀ lọ rẹpẹtẹ ọlọ́run máa yọ wọ́n kúrò lọ́mọ aná tí wọ́n máa di ọmọ àlìjánná agbọ́dọ̀gbà poore òun lélẹ́yìí òun ló jẹ́ fún wa a kò máa tẹ̀síwájú nínú àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìdánilẹ́kọ̀ọ́ tá a máa mú wa bí rọ́mọdọ́n ṣe bẹ̀rẹ̀ yẹn rúṣin ọlọ́run ẹ jẹ́ ká súnmọ́ lọ́hùn ẹ ká ṣèjọsìn fọlọ́hùn ẹ jẹ́ ká rí i pé ọ̀sán la fi ń ṣe ìyọ́nú ọlọ́run ọba àlekè ọlá òun la fi ń wá àwa tá a jẹ́ mùsàtìmọ́ fúnra wa nímọ̀ràn lọ́dọọdún àkọ́kọ́ ń bẹ̀ ká gbogbo àwẹ̀ tá a bá rí ìrún ṣáájú àwẹ̀ ọ̀ràn yẹn ní kálukú wa kárí páàkì ìrún wákàtí márààrún wa tó ń pé ìyẹn jálá ẹlẹ́kejì kárípá tó ń fa àwọn iṣẹ́ olóore àfi ń kún àwẹ̀ wa á padà sọ̀rọ̀ lórí ilé ìlẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́kẹta ẹ má jẹ́ afaranira wa náà lù ẹ má torí pa àwẹ̀ dé lẹ́wàá inflate prices àwọn ọjà àwọn ìlú tán lẹ́sìn tán bẹ̀rù ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ má fara ni àwọn ẹrúsìn ọlọ́run ọlọ́run ní jẹ́ ní ẹnìkọ̀ọ̀kan wa a tún pàdé ní next episode ilé ẹ̀kọ́ tó so nígbọ̀wé ètò yìí òun náà ní ilé ẹ̀kọ́ mufleon high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí nílùú ìbàdàn ẹ lè fẹ́ pè wá ìmọ̀gàsó ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.